wùmí ló ṣe nǹkan kan everybody máa jáde ẹ máa ẹ máa kó fún wùmí kòṣà kòṣà kòṣà kòṣà ẹ máa kó fún ọmọ yẹn but tí sáìdì tọ̀dọ̀ tí bá ṣe nǹkan ẹ máa sọ̀rọ̀ ẹ máa ṣe kọ́fà ọ̀pọ̀ olórí burúkú bó bá dìde sáìdì wùmí náà tó bá yẹ pé sáìdì ti ọ̀dọ̀ bàbá Mohbad ló ṣe nǹkan àwọn sáìdì wùmí máa jáde ẹ máa máa fún jẹ but tí wùmí bá ṣe nǹkan ẹ máa ṣe kọ́fà ọ̀pọ̀ which is not good let me tell you something kò sẹ́ni tí oko bàbá rẹ̀ ò ní dìgboro àwọn tó ti kú nínú nàìjíríà tí wọ́n bá rírú èrò bíi ti ìmọ́lẹ̀ ṣáwọn ò ní gba justice láti bí ọdún mẹ́ta ẹ wo ọmọ ọ̀rọ̀ mi tí bàbá rẹ̀ padà sọ pé òun fẹ́ lọ rè gbé e sí nígbà tí ò rí autopsy ẹ sì mọ̀ pé ikú tó pa ọmọ yẹn ikú tó nìtì ní ikú ibi tó ti kú ni gbà tí bàbá ọmọ yẹn ò rí justice láti bí three years ó ti padà gbà láti lọ sin ọmọ rẹ̀ ó padà gbà láti lọ sin nígbà tó ń ráre tí kì í bá ṣe pé orílẹ̀-èdè nàìjíríà jẹ́ ìlú kéèyàn máa kàn sọ̀rọ̀ ọlọ́run ó kàn máa ń dùn mí pẹ̀lú ìwà tán máa ń wù nàìjíríà especially Lagos kẹ́ wá sọ ìlú di terrorist country ìlú tí ò lófin anyhow person ó lè wá nàìjíríà kó dá iléeṣẹ́ sílẹ̀ kò sí wàhálà tó bá sáti mọ̀yàn àdàrú bá ti mọ àwọn ọba aládé tó ti mọba ọba gan ni ó lọ fún ní ilẹ̀ kì í ṣe pé bóyá ọba tiẹ̀ máa fún wọn ní ilẹ̀ ni á fún wọn ní ilẹ̀ tó bá dàrí àjòjì tó wọ ìlú rẹ̀ lẹ́ni tí ì ọmọ nàìjíríà ọba máa ń fún wọn nílẹ̀ ni pé kán lọ fi kọ́ ilé sí kán lọ kọ́ ṣọ́ọ̀pù mbẹ́ẹ̀ ṣé ẹ̀yin lè lọ sílùú òyìnbó kẹ́ ẹ lọ sílùú wọn kan fún yín ní ilẹ̀ kò jọ ìwé ìgbélú wọn gan tẹ́ ẹ bá fi ọmọ wọn ẹ lè rí gbà ojú yín á rí mọ àbò kẹ́ lè rí ordinary card resident lásán gbà talkless of passport but Nigeria is a useless nation ẹ lo àjòjì ń wà lu yín wọ́n ń ṣe passport wọ́n ní passport ìlú yín because ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló ti wà useless tán bá ti lè bá wọn sùn báyìí ó parí nu. No àwọn oníkọ̀rọ̀kọ̀rọ̀ ní fúrọ̀ àwọn ọmọ tó ń ṣe wúkọ̀pù kiri kí àwọn àjòjì máa wá dá iléeṣẹ́ sílẹ̀ sí nàìjíríà láì níwèé ìgbélú ṣẹ́yìn lè lọ sí sílùú wọn kẹ́ tó lè dá iléeṣẹ́ sílẹ̀ sílùú wọn tó yẹ pé iléeṣẹ́ yẹn yàtọ̀ fún pé bóyá kàn déédéé sí ṣọ́ọ̀pù normal normal ṣọ́ọ̀pù bọ́ pé máa dé iléeṣẹ́ tó máa gbòòrò à wàá máa rin àwọn ìrìn kan ẹ máa rin àwọn ìrìn kan ṣùgbọ́n tó bá ti lọ bá àwọn aláládé ní nàìjíríà ó ti parí nìyẹn ẹ wá sọ ìlú di rádaràda tán bá pààyàn kò sí justice bọ̀ tó bá jẹ́ni tí tó jẹ́ àwọn ọmọ àwọn aláìní àwọn yẹn lẹ máa ń lọ mú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn lẹ máa ń lọ kó jáde kéèsì Mohbad láti September twelve kò lójú kò níta kò lórí kò nídìí kò lẹ́sẹ̀ ní justice for Mohbad kò lórí kò nídìí kò lẹ́sẹ̀ láti September twelve ṣé ilé ayé nìyẹn ṣé ilé ayé lẹ̀ ń gbé yìí nàìjíríà ṣé ilé ayé lẹ̀ ń gbé yìí corona inquest wọ́n stop ẹ̀ kí ni reason tó fi stop corona inquest kí ni ìdí tán fi gbé tán fi stop corona inquest because i don't know the reason why tán fi stop inquest àwọn tó yẹ kí wọ́n kó wá sí inquest kí wọ́n á ro tẹnu wọn wọn kó wọn wá wọn wá sọ̀rọ̀ ẹjọ́ ṣe ilé ayé lélẹ̀ ṣá ṣé ilé ayé nìyẹn ṣá èmi bí ẹ ni o mo wá rọpọlọpọ àwọn òpònú wọn bọ́ sábẹ́ kọmẹǹtì gbẹnu ẹ sáhùn you are the only one person tó sì ń sọ̀rọ̀ lórí Mohbad tó sì ń ra kákákáká èmi nìkan kọ́ mò ń sọ̀rọ̀ lórí Mohbad ìwé nìkan ló kàyà sí àwọn ọ̀pọ̀lọpọ̀ yìí ló ti stọ́ọ̀pù yèyé kinní kan ti stọ́pù bọ̀dá kinní kan ti stọ́pù àti kinní kan ti stọ́pù sáà wáyé kan náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀rọ̀ Mohbad ló gbọ́ pọ̀lọpọ̀ tẹ́ ẹ̀ ń sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀rọ̀ ìmọ́lẹ̀ ló gbé wọn wá sórí social media ṣọ́rọ̀ ọ̀rọ̀ mọ́lẹ̀ náà sọ fún mi pé gbé mi wá sórí social media ìbéèrè ni o ẹ̀yin ẹlẹ́nu sọ bọ́lọ́ bí ẹnu gbìn ẹlẹ́nu gbẹ̀ bí ń sọ mí àtàn elétè pòpòpòpò bí èbè tùràrí elétè pòpòpòpò bí èbè ní kọ́ sọ̀rọ̀ mobile ló gbé mi wá sórí social media I've been talking before mobile die kẹ́ lọ sit down ẹ̀yin òwèrè alárùn ọpọlọ yìí ṣé ilé ayé lẹ̀ ń lò yìí ẹ ẹ̀ lè sọ̀rọ̀ wọ́n ń pa àwọn ọmọ yín nípakúpa wọ́n á gbẹ̀mí àwọn ọmọ yín tán wọ́n á tún máa fọwọ́ ọlá gbá yín lójú ẹ̀yin tẹ́ ẹ tó jóòbí náà máa ṣe rẹ́dẹ̀rẹ̀dẹ̀ náà dáradára lẹ́ẹ̀ máa bá káàkiri tó yẹ kẹ́ ẹ jà fáwọn ọmọ yín òṣì lẹ́ ń bá kó owó lẹ́ ń pa kiri ntẹ́ ẹ̀jẹ̀ lẹ́ ń bá ká ẹ̀gbọ́n ò lè sọ̀rọ̀ àbúrò ò lè sọ̀rọ̀ ẹbí ò lè sọ̀rọ̀ ìyá ò lè sọ̀rọ̀ bàbá ò lè sọ̀rọ̀ ìyàwó ò lè sọ̀rọ̀ ọkọ ò lè sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ tún dára àlùlẹ̀ tún lè pariwo ṣé bí wọ́n ṣe máa pa yín jẹ lẹ́yọ kọ̀ọ̀kan nu àwọn ológo láàrin yín tán bá ti fi wọ́n bọrí tán bá ti ń pọmọ ológo jẹ láàrin yín wọ́n bá ti ń pọmọ ológo jẹ láàrin yín tán fi wọ́n bọrí kí ló tún kù ńlẹ̀ tán bá ti bá àwọn ọmọ ológun àárín yín tán pa wọ́n jẹ kí ló tún kù lẹ̀ ìwọ́ mẹni tí ó kàn lọ́la ẹ̀yin náà máa máa dà abẹ́ kọ́mẹ̀ntì ẹ̀ máa máa ṣòṣì ẹ ṣe bẹ́ẹ̀ nínú election ẹ rò pé did I look like a someone that care did I look like a care person èmi tí ìran yàn ọbú mi lọ́dún ní dọ̀tún láti bá fẹ́ pọ̀ màá bá ti bò máa gbọ́ òṣì sálángá ni gbọ́ mo ti ráàyè rẹ skẹ́bọ́gẹ́ n tó bẹ́ẹ̀ mi gan fínra gan kọjá tiẹ̀ ọjọ́ mọ́ gbàdúrà tèmi mọ́ gbàdúrà kó rírù tèmi o bẹ́ẹ̀ kọ́ ọ̀ọ́dẹ̀lẹ́ ayérayé ni tiẹ̀ máa tán irin ìmí ìyá bọ́sábẹ́ kọ́mẹ́ǹtì máa máa bú àwọn tó jù yín lẹ́ máa máa yọnu wọ́lọ́wọ́lọ́ sọ̀rọ̀ mọ́lẹ̀ géré ọ̀pọ̀lọpọ̀ wá sọ di fíìmù ọ̀pọ̀lọpọ̀ sọ di dáadáa ìwọ prime boy pẹ̀lẹ́ tiẹ̀ o owó dùn ní nígbà tí wọ́n gbẹ̀ jáde nínú ibi tó wà wọ́n ní kó bọ́ta kó lè wá sọ̀rọ̀ ni ṣé ìwọ gan go gbúdọ̀ sọ pé ń kó ẹ̀sìn yẹn ìwọ gan fẹ́ rí ìwọ náà ti di tap tap tap lórí tiktok torí owó tó ń pa ṣé wọ́n pín ẹ̀ jáde pé kó o máa wá pawó lórí tiktok ni kí ni ọ̀rọ̀ tó sọ lórí ọ̀rọ̀ mọ́lẹ̀ ìwọ náà wà bẹ́ẹ̀ òru lẹ́ni mo jí mo kàn lórí tiktok ó tún wà bẹ́ẹ̀ ó tún ti wà bẹ́ẹ̀ ní ìsìn kí ló ń ṣe àwa gbọ́ tán ìwọ àti Wùmí wọ́n lẹ́ ń sọ̀rọ̀ wọ́n ní ẹ̀ ń sọ̀rọ̀ ìwọ àti wùmí wọn lẹ̀ ń sọ̀rọ̀ tiẹ̀ mọ̀ bá ọkẹ́ èmi mọ̀ ọ̀rẹ́dì sọ̀rọ̀ pé mo yọ̀dẹ̀ ni you betrayed Mohbad ó ṣe nǹkan kan sẹ́ẹ̀ kò lè possible it is not possible fún ìmọ́lẹ̀ láti lè sọ wípé kí ìmọ́lẹ̀ sọ kó ní kó bọ́lẹ̀ nínú mọ́tò ah, ah, according to you sef you said ìmọ́lẹ̀ called you ó lọ sí Kenya bíbolo ló lọ ó ní nígbà tó dé láti Kẹ́ńyà ló pè ẹ́ pé kò wá olórí à ó rẹ bóyá ó ti dé nìyẹn nígbà tí ìmọ́lẹ̀ dẹ̀dẹ̀ ó ní kò wá ọlẹ́gbẹ́ bàbúrò ẹ̀ ló fẹ́ ṣe birthday ó dẹ̀ ní kó má wọ́rí pé kó máa bọ̀ páwọn jọ lọ máa celebrate ẹ̀ táwọn bá ti kú oṣù àwọn wá ṣe join together party fún ọmọ yẹn dé ẹníjà ti ṣẹlẹ̀ láti ilé nígbà tó mọ yẹn dé èbúté mẹ́ta ó ní Mohbad sọ̀rọ̀ kan oníjà yẹn lágbára nígbà tó máa dé èbúté mẹ́ta prime boy you said it nínú interview tvc news tó ṣe ní police station ó ní nígbà tó máa dé èbúté mẹ́ta oníjà yẹn ti lágbára débi pé wọ́n ní Mohbad fẹ́ sọmọ sínú terminal bridge irú ìjà wo ló lágbára toró sọ Wùmí dàn wípé ó bá dis lover sọ̀rọ̀ Wùmí ní ìwọ ń lọ fo oògùn gba mobadi ó lọ provoke Mohbad ní ọjọ́ yẹn ó lóò fo oògùn gbá Mohbad wọ́n ní jùjú lẹ lò fi gbá Mohbad ni Mohbad fi lọ gbọ́ abẹ́rẹ́ sí i ọlọ́pàá níwọ ló bá prime Mohbad jà last àdúrà níwọ ló bá Mohbad jà last gbogbo wọn níwọ ló bá Mohbad jà last wọ́n gbé wanted ilé ẹlẹ́rìí gbẹ̀ ó tí màlẹ́bù tó wà lórí ẹ̀ prime boy owó dùn ní Ibrahim àní tó bá mọ ọ̀ràn tán gbé sí ẹ lọ́rùn wàá mọ̀ pé Wùmí ò sẹni tó yẹ kó jókòó tì í so láwọn agbọ́pọ́n lọ lọ bá wọn sẹ̀pẹ̀tẹ́rì aya sùlẹ́lẹ́ àbí kí náà pọ̀ ọkọ rẹ̀ ń lọ lọ rè bá <laughs> ẹni tó pé ìgbà tó wà nínú prison wọn rí tí ẹ̀rọ owó tó fẹ́ fi gbẹ́ kalẹ̀ one point five million bíi one point two nǹkan ni kò lọ mú wá wọn rí kólẹ̀ ìyá ẹ̀gùn ò rí kólẹ̀ mọ̀mọ́ tó bí ẹ̀ bàbá ẹ̀ wọn rí owó yẹn kólé oṣù mẹ́ta gbáko ló lò sẹ́wọ̀n <laughs> òbí ẹ̀ one point wọn lè rí one million lásán débi wọ́n rí one point five million kólẹ̀ social media yìí náà ti gbowó fún ẹ pé kíwọ náà bọ́ta kó wá gbọ́ gbogbo irọ́ tán ti pamọ́ ẹ kó o fẹ́ tí ẹ̀gbọ́n tí Wùmí sọ ń kọ́tù pé tí ẹ̀gbọ́n tàdúrà sọ àdúrà ní Wùmí said gbàtà adájọ́ tó bi léèrè pé báwo ló ṣe ní pé prime boy ni suspect ó ní because Wùmí told me CY told me CY told me and I believe her ò gbọ́ Wùmí ló sọ wọ́n ní sọ́wọ́ àbí tíjà sílẹ̀ ó lóun ò mọ̀ kankan báwo ló ṣe wá mọ̀ pé tíjà sílẹ̀ Wùmí told me CY told me <laughs> Wùmí tí wọ́n bá sọ̀rọ̀ nu o CY told me Wùmí told me ni Wùmí ló sọ fún wọn wípé ìwọ ló fòògùn gbà kò fẹ́ kó jáde lẹ́nu tiẹ̀ ó ti sí Wùmí ó rí bó ṣe play game ẹ̀rí pọ́mọ yẹn smart ju gbogbo yín lọ nù ràn yín <laughs> bàbá Mohbad Wùmí smart ju gbogbo family yín lọ táìkì jàre bosman Wùmí smart ju, ju gbogbo family wọn lọ <laughs> thank you so much jàre ó smart ju gbogbo ọ̀ràn wọn lọ <laughs> ó ó smart ju gbogbo ẹbí wọn lọ ó yà ti ọ̀rọ̀ sí lẹ́nu ọmọkọ́mọ ọkàrẹ̀ jàre ọmọ ọgbọ́n ọmọ ọgbọ́n ni ẹ̀ àwọn ni wọn ọgbọ́n prime boy ló pònú ayírada tá a bá wo ọjọ́ orí rẹ̀ ojú lọ lójú ọ̀nà lọ́jọ́ orí ṣùgbọ́n òpònú ni òpònú ni tó sẹ̀ àwa máa ṣe bí ẹni ó ti mutí wèrè yó amutí àfọwọ́ mutí ìkú sóde ọmọba ẹ̀ẹ́gẹ̀rẹ̀ ń ó délé mi o adémọ́nì àfọwọ́ mutí ìkú sóde gẹ̀rẹ́gẹ̀rẹ̀ ń ó délé mi o Go's promotion Go production níṣẹ́ èé o wọ́n ní àfọwọ́mù tí ikú sóde òpònú àdìdìrín dínróbó àtúngbégú ọtí wa sóde social media ọ̀rẹ́ ẹ̀ kú òǹgbégú ọtí wa ìgò ọtí tí wọ́n rí lọ́wọ́ ẹ lọ́jọ́ àkọ́kọ́ tí mo lẹ̀ kú tán lọ́ọ́ mú ọtún kọ̀tínú láti máa mú tí sàn ṣépè fún ẹni prime boy ṣé wọn máa dì ẹ ṣá ṣáyé ò máa bá mi ṣí ẹ ò tún mu ọtí lórí títọ̀kì ó wá gbé ìgò yẹn bẹ́ẹ̀ ó wá máa mutí jọ kí ló ti wèrè tẹ́ ẹ mu gan ọtí tí ń rẹ́ fún yín ó lè bù sínú kọ́ọ̀pù kó tiẹ̀ fi kó tiẹ̀ fi kọ́ọ̀pù bò láṣìírí àfi kó gbégò jáde ó wá mutí inú ẹ̀ ń dùn ọ̀tẹ́ ẹ̀ ti kú ó ti lọ ọ̀tẹ́ ẹ̀ ti kú mi ò rí feelings pé o lose childhood friend o tún sanra sí tẹ̀lé ẹ̀kẹ́ ẹ̀ yọ ẹ̀kẹ́ ẹ̀ yọ àwa gbà jáde ìwọ ò lè pariwo kó jẹ́ pé ohun tán fi gbà ẹ́ jáde ni pé kó o lọ fún corona inquest kí wọ́n gangan sọ pé orúkọ ẹ̀ tí wọ́n bàjẹ́ ṣé dídìrín ni bọ̀bọ́ yìí ni ẹ táàgì ẹ kó máa gbọ́ ṣé dídìrín ni ẹ ni prime boy ṣé dídìrín ni ẹ dídìrín ni prime boy dídìrín ni prime boy. Mm. arìndìn ni prime boy dìdìrín ni ẹ wàláì dìdìrín ni ọ tọ́ ọ̀bà rẹ ni sọ fún ọ dìdìrín ni ọ sọ ọmọ tí mo fi ń pè ọ dìdìrín sọ̀rọ̀ orúkọ ẹ̀ tí wọ́n gbé wọ́ntẹ́ẹ̀dì lé lórí wọn kì í ṣò ní ló máa mọ̀ ó kù díẹ̀ tó bá mọ̀ tún mọ wanted tí wọ́n gbé lé ẹ lórí ah o ò ní rìn súnmọ́ sàkání fámìlì ìwù mi rárá débi tó rìn mọ́tọ̀dọ̀ bàbá Mohbad gan wàá kọ́kọ́ sún sẹ́yìn fún àárín yẹn wàá wá méṣù ọ̀ sórí bàbá ni o ìyá ni o wù mí wàá kọ́kọ́ sún sẹ́yìn wọ́wọ́ máa wá gbogbo ọ̀nà bí orúkọ ẹ ṣe máa clear <laughs> dìdìrín dírówó dìdìrín dírówó lẹ́nu ọ̀nà lẹ́ẹ̀rẹ̀ hàn dídìrín dírówó lẹ́nu ọ̀nà lẹ́yìn ó gbégo ọ̀tí sọ́wọ́ ó wá ṣe tap tap tap. <laughs> tó o bá mọ ohun tó ṣe ọ́ o ò ní mọ̀ wípé ohun tó ń ṣe fún ọ ohun tó yẹ kó o máa sunkún sí lójoojúmọ́ inú ẹ̀ ń dún olóòlù ọ̀sẹ̀ orin orí wèrè wo ló ṣe o ò lè blow kì í ṣèpè àtiwọ́ àti bàbá Mohbad àti ìyá Mohbad àtàdúrà àti dàdọ́sà gbogbo yín tẹ bá ń kọrin nínú ilé yẹn lè blow èmi ò ṣépè fún yín ọlọ́run àfi tẹ bá wá justice fún mobadi kí bàbá Mohbad gbé orin jáde ní gbàgbà kò síbi tọ́ lọ mo máa ń sọ fún yín ẹ máa ń rò pórí mi ò pé kò síbi tẹ́ ẹ lọ ọjọ́ kan tó bá ti gbọ́ ó parí nù àdúrà kó sí orin látòní di twenty years bó bá ti ń ṣe jáde lọ́jọ́ kan yẹn ó ti lọ lẹ́nu àdìmọ́lẹ̀ lóhùn ògbà ẹ mú ọmọ ọlọ́mọ ẹ sí abẹ́ staircase ẹ wá ẹ wá gun orí ẹ̀ gòkè ẹ sáré lọ sórí orí orí ilé sáré lọ sọ́ọ̀pṣìẹ̀s ọmọ wà lábẹ́ staircase àbúrò yín wà lábẹ́ staircase ẹ̀gbọ́n yín wà bẹ́ẹ̀ ẹ sáré mókè egun gbà tẹ tẹ síbẹ̀ ẹ̀ ń gòkè lọ ẹ̀ ń gòkè bọ̀ ẹ̀ ń fọmọ lọ́mọ sàtẹ̀gùn ẹ̀ ẹ̀ lè fi sàtẹ̀gùn kò síbi tẹ́ gbà lọ dàdúrà ó sà ńgbà tó tẹ ọmọ sábẹ́ staircase ó ṣe jẹ́ abẹ́ ẹ̀ mọ̀ pé ó ní mínì ni kéèyàn kéèyàn sí abẹ́ staircase kí ni ń pè ní staircase ṣe bí staircase yẹn ṣe bí àtẹ̀gùn ni àtẹ̀gùn ni ní èdè Yorùbá àtẹ̀gùn àtẹ̀gùn ni ó ṣe jábẹ́ stepcase. lẹ tẹ́ sí wẹ́ẹ̀ tẹ́ ẹ̀ tẹ́ sí middle center of the living room ẹ ẹ̀ lè gbé bẹ́ẹ̀dì kẹ́ ẹ gbé sórí bẹ́ẹ̀dì ẹ ẹ̀ lè gbé ìmọ́lẹ̀ sí orí bẹ́ẹ̀dì ẹ ẹ̀ lè gbé ìmọ́lẹ̀ sí orí àga ẹ ẹ̀ lè mú rọ́ọ̀gì tó wà ní center center center rọ́ọ̀gì center rọ́ọ̀gì wà náà kẹ́ ẹ wọ́ tébù center tébù yẹn kúrò kẹ́ ẹ gbé sí orí ibẹ̀ yẹn ẹ wá lọ tẹ́ sí. Si ẹ lè gbé sí kọ́rídọ̀ yàrá níbi tẹ́ ẹ ní jíìmù wà kẹ́ ẹ gbé síwájú bẹ̀ ẹ wá lọ tẹ̀sí abẹ́ step case that means ẹ mọ̀ọ́mọ̀ fẹ́ fi ọmọ yẹn ṣàtẹ̀gùn gbogbo yín fẹ́ pín ògo rẹ̀ jẹ kò lè gbé lẹ̀ fún yín olólógo <laughs> olólógo kí gba yín kẹ́ mọ́ tẹ̀ gòkè kò síbi tẹ́ rè gbà tẹ́ wá ti tẹ́ ẹ ti tẹ́ gòkè sí ẹ níbi rè <laughs> ẹ lè blow ẹ lè blow ojú kan tẹ́ wà bí omi adágún nù kì í ṣe pé ọlọ́run ó ní reason ni bọ̀ tí gbogbo yín bá gbìyànjú láti wá ìdájọ́ tó péye fún ìmọ́lẹ̀ tẹ́ ẹ bá wá ìdájọ́ irúkú wo ló pa torí kú Mohbad ṣekú lásán gbogbo yín lẹ mọ̀ ikú tó pa ó kì í ṣekú ọwọ́ rọ́wọ́ kì í ṣekú abẹ́rẹ́ wèrè tẹ̀ sọ àyàfi tó bá pẹ́ yín lẹ ti fo oògùn gbà bóyá yín lẹ ti fo oògùn náà tẹ́ ẹ ti ta ní ọ̀fà tẹ́ ẹ ti ta ọmọ yẹn ní ọ̀fà ọ̀rẹ́dì tẹ́ ẹ ti sọ ní ata torí ata wà ọ̀fà wà tẹ́ ẹ ti sọ tẹ́ ẹ dẹ̀mọ̀ pé wọ́n gbúdọ̀ gba abẹ́rẹ́ sí tẹ́ ẹ wá insist pé abẹ́rẹ́ yẹn ni kí wọ́n fún ẹ ẹ̀yin tẹ́ ẹ ti ṣẹ́ pọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ kí n sáré ṣàlàyé díẹ̀ ìwọ yá ìwọ prime boy sọ ẹ̀rí níṣò yẹn ẹ̀wù mi máa start yìí program yẹn láti ilé tí Wùmí bá ti stáàtì eh, drama yẹn láti lé eh, Wùmí máa stáàtì drama you know so tó bá ti dé show tó bá ti pọ̀ ìwọ ìwọ prime boy ìwọ náà gbà á so tíwọ náà bá ti gbà á yá máa rú nínú so tó bá ti délé Wùmí ló máa ṣe finishing tí Wùmí bá ti ṣe finishing prime boy um, kí náà ń porúkọ rẹ̀ Darosa and eh, ẹ̀yin uh, DJ Bami ẹ̀yin lẹ máa bá wọn clean gbogbo ẹ̀jẹ̀ yẹn lẹ máa bá wọn nulẹ̀ àdúrà náà gbogbo yín gbogbo yín adé west gbogbo yín lẹ máa pa tinú tinú ilé ẹ má wọrí so bàbá yín ọkọ bàbá yín bàbá Mohbad òun ló máa ṣe finishing àkàn máa ti òkú sí òun ló máa lọ sin òkú yẹn gbogbo alájọ máa lọ sin tó tá a bá ti sin òkú yẹn ó ti parí orí gbogbo yín burú bí egun ti ń léwèrè gbogbo yín lẹ lọ́wọ́ nù kú Mohbad gbogbo yín àti Primeboy gbogbo yín mo fẹ́ béèrè sẹ́yìn pé mo sọ̀rọ̀ yìí rí mo ní kò lè possible kí mo bá dédé lé prime boy bọ́ lẹ́nu mọ́tò prime boy kò tí ì sọ tó wà nínú ọ̀fun ẹ̀ ṣe mi ò blame prime boy ẹ̀yin ọmọ nàìjíríà àtẹ̀yìn tẹ́ wà lẹ́yìn òdìlẹ̀ fà mi mi blame ẹ o because ẹ ti máa wà sympathize ẹ ti máa sympathize lórí rubbish rubbish. ẹ wà emotional lórí nonsense emotional yín wrong thing ló máa ń bá lọ ẹ máa ń wá emotional lórí wrong thing you get it lórí wrong thing nílẹ̀ máa ń ṣe sí ẹ kì í sọ̀rọ̀ lórí òtítọ́ nígbà tí a gba prime boy jáde nígbà tí prime boy jáde ṣe bó jáde láti lè mọ tó ń lọ ni kó nǹkan tó ń ṣẹlẹ̀ PrimeBoy wá jáde wá sórí show yín tán bá fẹ́ question ẹ̀ a máa sọ̀rọ̀ bíi pé kò lè jẹ́ kọ̀ọ̀kan tán mo tún ó jáde tà jáde ó ní stúdíò ló ń gbà lọ <laughs> nígbà tí bàbá ọmọ náà kúkú ń kọrin ṣé màá ní kíwọ náà má kọrin bí bàbá ọmọ ń kọrin bàbá ọmọ ti rìlíìsì orin láìmọye ìgbà àbúrò gan rìlíìsì so ṣéwọ wa ni ni ò ní rìlíìsì ẹ ọ̀gá gan rìlíìsì Naira Marley náírà gan rìlíìsì ọ̀rẹ́ bẹ́sì fúrẹ́ǹdì bẹ́là gan rìlíìsì ṣéwọ wa lò ní rìlíìsì ṣùgbọ́n torí pé gbé wanted léwọ̀ lórí kò yẹ kó o tí ì rìlíìsì orin orin rẹ tó bá lo fẹ́ máa kó ọmọ kó pamọ́ ni justice yẹn tí orúkọ tiẹ̀ fi máa clear ló yẹ kó wá wọn ò gbé wanted lérí Baba. Mohbad òpònú wọn ò gbé wanted lórí àdúrà arìndìn wọn ò gbé lórí spending spending tó wà bẹ́ẹ̀ tẹ́jọ wà nù àrámọ́ kò sí kò sí kò sí wanted lórí ẹ̀ spending lè travel anyhow spending can travel to anywhere in all over the world without kọ̀rọ̀kọ̀rọ̀ but you kọ̀rọ̀kọ̀rọ̀ bẹ̀lẹ̀ <laughs> wọ́n ti fi kọ̀rọ̀kọ̀rọ̀ sí ọ lẹ́yìn ẹsẹ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ ti wà lẹ́yìn ẹsẹ̀ ọ̀ọ́bì mọ́ wàá jọ sísì mọ́ ṣe tap tap tap ìwọ wá lanu ẹ wípé kí wọ́n lọ rèé sin Mohbad ṣó gbádùn ṣá ṣé àgbẹ̀ jáde láti wá sọ pé kó wá máa advice àwọn èèyàn pé kán lọ sin ìmọ́lẹ̀ ni ọwọ́ abọ́tọ̀ ni àwọn tán owó náà kàn mí àwọn owó náà fi Mohbad méèkì jàre wọ́n kàn fi Mohbad méèkì owó wọ́n fi méèkì àwọn tó ń ṣe òrí wọ́n gbọ́ wọ́sọ̀pù dẹ̀ mú wọn owó náà fi méèkì dìdìrín díròbó owó yẹn kọ́ náà fi gbà wọlé àwọn tó ń sọ nípa àwọn owó náà náà fi gbà ẹ́ àwọn tó náà méèkì owó yẹn náà náà fowó gbà ẹ́ lẹ̀ ó mọ iye oṣù tó lò ń bẹ̀ ta lórí ẹ̀ ṣé wùmí gan wá kí ẹ mẹ́ngbà tó wà mẹ́ ìbéèrè ni o ṣé wùmí béèrè ẹ nígbà tó wà ní prison fámìlì rẹ̀ mélòó ló wá wù ọ́ àwọn mélòó ló wá check ẹ nínú prison tó wà ń bẹ̀ yẹn àwọn tó wà níta tó jẹ́ tíìmù Wùmí tó ń pìyàn lẹ́nìí gbogbo wọn ni wọ́n ń ṣépè fún àwa yìí nígbà tí nígbà tí nígbà tí a dá owó tán dá owó fún ẹ wọ́n ń bú wa ní ràyè pé ní ràyè even nígbà tí wọ́n tán náà máa jáde tí wọ́n náà tó dá ẹ padà yẹ̀yẹ́ náà ṣe náà tó fi yẹ́ ẹ ṣe yẹ̀yẹ́ òpònú ẹ̀ wá ń bá wọn ṣe sáwọn téèyàn máa ń bá ṣe nù wọ́n fi ìyá ẹ ṣe yẹ̀yẹ́ bẹ́ẹ̀ náà tó ń fìwọ gan ṣe yẹ̀yẹ́ lọ sórí ṣoṣo lọ táìpù orúkọ ẹ̀ wàá rí bẹ́ẹ̀ wàá rí bọ́n ṣe fi tí wọ́n fi ń fi ẹsẹ̀ lẹ́yà ẹ̀gbọ́n òwú mi ṣe náà ń fi ẹsẹ̀ lẹ́yà lábẹ́ kọ́mẹ́ǹtì àwọn yẹn nìwọ èmi mà pàṣírí kan bẹ láàrin yín èmi ti sọ nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n tún ọ̀rọ̀ yẹn ṣàlàyé bí mo ṣe ṣàlàyé fún yín nígbà náà ẹ lè lọ́wọ́ fídíò mi o mo ní kò pọ́síbù nǹkan kan ṣẹlẹ̀ nínú mọ́tò it is not possible kí Mohbad dédé báwo ni Mohbad ṣe máa wà daft láti lè já boy sílẹ̀ definitely prime boy wúwo ọ̀dàlẹ̀ ni yes you betray that boy ìsísà kó jẹ́ pé àṣírí kan ń bẹ tí ìmọ́lẹ̀ sọ fún ẹ tó jẹ́ pé láàrin ìwà àti ẹ̀ ló wà tó tú kalẹ̀ ìsísà pé o tú fún Wùmí o tú àṣírí yẹn fún Wùmí àṣírí kan wà tó o tú fún Wùmí tí tó padà ṣẹlẹ̀ nínú mọ́tò yẹn ń ní ọmọ yẹn fi ń bínú wípé ìwọ ni mo soro ẹ fún náà mi soro ẹ fẹ́ lòmíì ìwọ ni mo sọ fún why báwo ni ọ̀rọ̀ se lu jáde Mohbad awa daft tó bẹ́ẹ̀ abẹ́jẹ́ ẹlẹ́ nínú mọ́tò èmi ò sí nínú àwọn tó ń gbèsè ẹlẹ́yìn o torí tap tap tap kọ́ ló kàn fún ẹ prime boy tap tap tap kọ́ ló kàn fún ẹ bó o ṣe máa gba orúkọ ẹ kalẹ̀ ìwọ ló yẹ kó o máa sunkún pé no sẹ́ àní corona inquest yẹn ó gbúdọ̀ wáyé sẹ́ kódà kó wá wá lọ́ọ̀yà ẹ̀yin ará àdúgbò ẹ̀yin èèyàn ẹ̀yin àgbáyé ẹ gbà mí ẹ ràn mí lọ́wọ́ mo nídìí lọ́ọ̀yà tó máa bá mi lẹ́tà corona inquest wọ́n gbúdọ̀ gbé mi wá kí n wá clear orúkọ mi kí wá clear orúkọ fámìlì mi orúkọ bàbá mi tó bíldì kí n clear orúkọ ìyá mi kí n clear orúkọ mi nínú bẹ̀ kí n clear orúkọ ara mi ẹ gbà mí ẹ ràn mí n tó yẹ kó o máa sọ online nìyẹn ọ wà gbégó ọtí orí burúkú wà máa mu ọtí bí ẹ ṣépè fún òpònú akíndánidání dògìní sọ̀rọ̀ dàgìní sọ̀rọ̀ bọ̀dá ọ̀dẹ̀ sọtí ló kàn fún ẹ kù mi ìbílẹ̀mù ẹbẹ́ àwọn ọ̀dẹ̀ tí wọ́n ń gbé ẹ wá sórí àwọn tán bá gbé ẹ lórí show wọ́n bá béèrè question wọ́n máa ní ẹ má wọ́n máa sáré advice pẹ̀lú òyìnbó olórí burúkú wọ́n máa ní ti strẹ́ẹ̀sì ẹ̀yin nìkan ọ̀hún ṣàdúrà fún ẹ má jẹ́ kó sọ̀rọ̀ ẹ filẹ̀ you can stay there you can still stay there don't go if you want to stay you can stay if you want to go you can go arìndín gbogbo yín arìndín èmi ò sí níbi láti máa sọ̀rọ̀ kankan èmi ò sẹ́ni bọ́dí o ọ̀rọ̀ Mohbad kan ló gbé mi jáde o you can check my page on Facebook o. Oh go to my tiktok yo kó wo date tèmi ti sọ̀rọ̀ lórí tiktok lórí facebook o n ò lo tiktok but facebook and youtube mi go and check it go and check it òṣìlẹ̀ page tí mo ní lórí facebook more than seven to eight page tó ti wà build tí ṣe page one thousand two thousand page tó ti grow up grow tó ti grow grow grow grow ni mo ń sọ o tó ti grow youtube mi gan ti ń go into twenty thousand subscriber so Tẹ́ni ọmọ ológo kì í ṣe Mohbad ni mo fi bẹ̀rẹ̀ you get it kì í sọ̀rọ̀ mọ́lẹ̀ ni mo fi build tó yẹ kó clear orúkọ ẹ ìwọ wá ní kán lọ sin ìmọ́lẹ̀ dìdìrìn kán lọ sin ìmọ́lẹ̀ ṣé àgbẹ̀ jáde pé kó wá sọ fún wa pé ká lọ sin ìmọ́lẹ̀ ni ṣé ìmọ́lẹ̀ náà ní kó lọ sin ẹ jẹ́ lọ sin ọmọ ọlọ́mọ kán lọ sin ìmọ́lẹ̀ lẹ́nu ẹ lẹ́nu ẹ kán lọ sin ìmọ́lẹ̀ ó ga fún ẹ o ṣé ìwọ rò wípé àwa yọ ọ̀dẹ̀ tán bá gbẹ̀ ẹ́ síta èmi tí mo dáwó kún owó tán fi gbẹ̀ ẹ́ mi ìgbẹ́ nítorí pé o wà guilty o oh, guilty kó o lè wá kóòtù kó o lè wá gbọ́rọ̀ tí wọ́n ń sọ nípa ẹni kó o wá gbọ́ nǹkan tí àdúrà àti wùmí ń sọ nípa ẹni àwọn ọ̀rọ̀ burúkú tán ń pa tó bá jẹ́ bẹ́ẹ̀ kó o lè wá fetí pé tó bá wà ní prison tó bá ti prison wá sí kóòtù. Si, si o lè má gbọ́ bọ̀ tó o bá jáde according to your mama, wọn náà ti ní kankan gba bẹ́ẹ̀lì ẹ̀bọ̀ wọn ò rówó wọn ò rí owó tó máa fi gbẹ́ gbogbo fámìlì yìí kò sẹ́ni tó lè kó one million naira sílẹ̀ social media yẹn ló wá dáwó yẹn jọ fún ẹ pé kò lè bọ́ta ọwọ́ bọ́ta yẹn tán ọ̀rọ̀ tó yẹ kó o sọ kọ́ ló ń sọ òwò à ń sọ bí dìdìrín online tó bá tiẹ̀ wá sórí TikTok ṣebí justice for your friend ló yẹ kó máa pariwo kó máa pariwo corona inquest corona inquest you must bring me you must bring me o ẹ jẹ́ wá aṣọ tẹnu mi gbogbo àgbáyé ẹ gbà mí sọ̀rọ̀ pé wọ́n tẹ̀dí orí ẹ ti kúrò ni orúkọ yìí ò ní kó láì lẹ́tí láìbẹ́ẹ̀lì ẹ húhú wọn láìbẹ́ẹ̀lì ẹ húhú spending wọn gbé wọn gbé wanted lè spending lórí ọ̀bì kò sí wanted lórí wùmí ọ̀bì kò sí lórí àdúrà. Mm kò sí lórí bàbá Mohbad hmm. kò sí lórí Darosa hmm. kò sí lórí ẹni tó lu Mohbad bí ọdún kan fẹ́ lù pa ọmọ ẹni tó nà Sam Larry ó fẹ́ lu Mohbad pa oh. kò sí wanted lórí ẹ <laughs> ẹni tó hold ló yá ọtí rẹ kò sí wanted lórí ẹ eh. ìwọ childhood friend ló ní wanted lórí ọ oh. mọ pariwo <laughs> wanted wanted tó bá mọ orúkọ lásán o rò pé orúkọ gidi ni kán gbé wanted léèyàn lórí prime boy o rò pé orúkọ gidi mò ń pariwo látijọ́ ìpè kò lọ clear orúkọ ẹ̀ ṣùgbọ́n mo rí pé oyè òpònú ó yìí sọ ọmọ téèyàn ń pọ́nlé ẹni téèyàn ń pọ́nlé náà pè ọ́ kò sẹ́ràn àpọ́nlé lára ẹ̀ kò sí lọ tap tap tap yẹn continue with your tap tap tap lórí tiktok continue tó yẹ kó o pariwo pé corona inquest ẹ mi wá corona inquest kí ló dé tẹ́ ẹ stop ẹ ti borúkọ mi jẹ́ ẹ jẹ́ ń clear orúkọ mi ṣe bẹ́ẹ̀ tó tó yẹ kó o máa rò nìyẹn kó o lọ gba press kó o lọ wá press conference kó o tú gbogbo ìfún ẹ̀ kalẹ̀ ńbẹ́ kó o tú fún ẹ̀ kalẹ̀ o wá jókòó wá mu ọtí ṣó o lójú tì ní o wà gbégú ọtí bí o máa mu ọtí o tiẹ̀ fi kọ́ọ̀pù bu àṣírí ọtí tó o mu wàá máa dà sínú kọ́ọ̀pù wàá tiẹ̀ máa mu yẹn bọ̀ rárá o ìgò yẹn ni wàá gbé dání sẹ́nu ẹ̀ ń dùn ni ò ń yọ̀ ọ̀tẹ̀ ẹ̀ ti kú ó ti fọ̀tẹ̀ ẹ̀ tí ó dáa báyìí náà ọlọ́mọdé atẹ́nítìkà ọlọ́mọdé atẹ́nítìkà ọlọ́run wà ọlọ́mọdé atẹ́nítìkà ọlọ́mọdé kátẹ́nítìkà àwọn ọ̀tá bí ọ̀rẹ́ ọ̀rẹ́ bí ọ̀tá ọlọ́yàwá yà sètánì sàwá sàtánì yàmísà sètánì àbíbò náà ṣe ń pè sàmí sàtánì. sàmí sàtánì. ẹ ẹ̀yin ará àdúgbò abẹ́ ẹ̀ gbọ́ tuntun ìgò ní báyìí ni ó mọ̀ mú láàárọ̀ kùkùtù láàárọ̀ kùkùtù àní mo rí bẹ́ẹ̀ láago nígbà mo jí tó mo rún ojú mi dá láago mẹ́ta òru tó dáago mẹ́ta mo tún kàn ní kí ni bọ̀bọ́ yìí wá lóru nígbà tí mò ń jáde láàárọ̀ yìí wà lẹ́ wà lórí ó sì wà lórí TikTok kí ni wá kiri bẹ́ẹ̀ ló mutí tí wọ́n fi ṣí ẹ́ oh, ó kílẹ̀ orúkọ ẹ̀ ọ̀rọ̀ pa sọ́ra àwọn tó ń pè ẹ́ àwọn tó ń kọlu ẹ tí wọ́n ń tàn ẹ́ tí wọ́n manipulate ẹ̀ òpònú ni wọ́n sórúkọ tí wọ́n ń bẹ nínú nínú wanted ṣé wọ́n borúkọ tí wọ́n jẹ́ àborúkọ ẹbí wọn náà bàjẹ́ àbáwọn náà ń jówó dùn ní wanted wanted orí ọ̀rọ̀ wanted yẹn sọ̀rọ̀ kó lè kú lẹ́lẹ́ kó lè parí lórí social media gbogbo Facebook ló ti ṣe ṣòlè lórí tó gbé wanted lé wanted prime bomb is a wanted police wanted mohbad wanted kìnnìkan mohbad childhood friend is a wanted gbogbo gbogbo àgbáyé all over the world ló ṣe ṣòlè lórí Canada America Japan London gbogbo ẹ̀ Italy France gbogbo wọn àtàwọn tó ń sọ èdè French àtàwọn tó ń sọ Chinese àtàwọn tó ń sọ Britain British àwọn tó ń sọ Arabu gbogbo pátá náà fọ̀rọ̀ wọn fi gbèsè ayé ẹ ṣe ṣó tọdẹ nǹkan orúkọ ẹ sí o wàá bọ́ta kó lọ clear orúkọ yẹn ọwọ́ ajókòó sórí títọ̀ kan tap tap tap ṣáwàá gọ̀ kí ló ṣẹlẹ̀ nínú mọ́tò nǹkan kan ṣẹlẹ̀ ní nàá n tó ṣẹlẹ̀ ní kò sọ nàá Mohbad wá yọ òpònú adédè ja ẹ bọ́lẹ̀ nínú mọ́tò Mohbad adé ja ẹ bọ́lẹ̀ ọkàn lọ clear road lásán ó lọ clear road àwọn boys wà wájú àwọn agbèrò ó dẹ̀ ní kí Mohbad má bọ́lẹ̀ àṣebóore ló ṣe fún ṣe báàánú ló ṣe fún kí Mohbad má bọ́lẹ̀ ah, Mohbad ò dé bọ́lẹ̀ òun àti Wùmí dẹ̀ ń jà ó dẹ̀ sọ fún pé kinní kan kinní kan ó lọ bá àdúrà àdúrà rúdù sí ẹ gbà tí àdúrà tó dẹ̀ ní àbúrò ẹ̀ ń bọ́ sábúrò ti tiẹ̀ lè máa bú Mohbad Mohbad dẹ̀ ní kó jẹ́ káwọn délé ó dẹ̀ ní kó shut up bí Mohbad ṣe wá bẹ́ẹ̀ nìyẹn bí tó wà pé lórí shut up lásán ni Mohbad àbá wá bẹ́ẹ̀ lórí shut up a bá fẹ́ kàn ẹ́ ní ẹ̀ṣẹ̀ ìwọ náà parọ́ prime boy you lied because police ní kò sọ bẹ́ẹ̀ your lawyers tell you to say that you lied ẹ yomi mo fẹ́ já yín síbẹ̀ o prime boy ó prado jeep ni Mohbad gbé right ẹni prado jeep tẹ́ ẹ gbé lọ inú prado jeep ni Mohbad wà ìwọ ni Mohbad fẹ́ gbá ẹ lẹ́sẹ̀ẹ́ bọ́lọ́pàá náà ṣe wí ó ní àwọn security pọ̀ o níbẹ̀ o gbogbo àti Mohbad fẹ́ gba ẹ lẹ́sẹ̀ ọwọ́ rẹ ó ó ó ẹ ó wá bẹ̀rẹ̀ ó yẹ Mohbad wá ń fọwọ́ gbá ó wá ń fọwọ́ gbá gíláàsì mọ́tò ibẹ̀ ló ti ṣe léṣe ó kàn ń fọwọ́ gbá ní pa pa ó ń fọwọ́ gbá mọ́tò pa pa ó yẹ wá ṣe léṣe prime boy prado jeep àbúwèrè bọ̀bọ̀ ẹ̀mí prado jeep jẹ́wọ́ irú mọ́tò wò lẹ́bí wọ́n ló ní prado jeep ni àbẹ́ ìwà gbàmí ará àdúgbò prime boy ó ní Mohbad fọwọ́ gbá mọ́tò pa pa ló bá ṣe léṣe ṣé ó lè bíyàn bá tiẹ̀ fọ́ gbá mọ́tò ṣe ẹ̀gbẹ́ wà bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni yẹ ibẹ̀ ló ti ṣe léṣe nǹkan ni kò wí wọ́n mọ̀ kó bọ́ ọ Mohbad fọwọ́ gbá mọ́tò prime boy prado jeep comfort car mọ́tò tí bò ó lè wọ̀ ẹ̀sẹ̀ Mohbad ló wá wọbẹ̀ prime boy sórí àwọn tó bá ń gbè sí yín lẹ́yìn àwọn tó ń gbè sí yín lẹ́yìn ni mò ń sọ tí wọ́n mọ òtítọ́ ọ̀rọ̀ tí wọ́n ọ̀dẹ̀ sọ sẹ́ni ní orí justice for Mohbad yìí lórí justice for ìmọ́lẹ̀ yìí ìbáà ṣe ìyá rẹ̀ ìbáà ṣe bàbá tó bí lọ́mọ kó ṣe ìyàwó kó ṣe ọ̀rẹ́ kó ṣe ẹ̀gbọ́n àti àbúrò kó ṣe onílé àti àlejò so wárí àti àwọn tó wà ní orí social media kiri tí wọ́n láwọn láwọn làwọn ń jà fún Mohbad ṣùgbọ́n tó jẹ́ pé torí owó ni wọ́n fi ń ṣe é tí wọ́n wá ń dàrú tí wọ́n sọ òótọ́ ọ̀rọ̀ fáwọn tó yẹ kán sọ òótọ́ ọ̀rọ̀ fún tí wọ́n rìn ìrìn tó yẹ kí wọ́n rìn tí wọ́n mọ̀ pé kò sí iṣẹ́ bì kankan ṣùgbọ́n tí wọ́n ń parọ́ pé àwọn kan ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ kan hmm. tí wọ́n dẹ̀ rí òtítọ́ tí wọ́n sọ torí pé wọ́n fẹ́ kí kẹ̀sì yẹn máa gùn lọ wọ́n fẹ́ ṣiṣẹ́ yẹn kíá kí wọ́n bọ́ síbòmí wọ́n fẹ́ máa fà á lẹ̀ wọ́n fẹ́ dojú ọ̀rọ̀ rú ẹ̀dá náà máa kú bí ajá ṣe ń kú tóun tó gbóró ni ó máa kú bí àgùntàn òun ti gbẹ̀gbẹ́ rẹ̀ lọ́rùn ni ẹ̀dá náà máa kú bí fáwọ̀ ó máa kú bí adìyẹ ni ìpakúpa náà pa Mohbad ìpakúpa náà máa pa ẹ̀dá náà dànù gbogbo owó tẹ́ ẹ bá wá pín lórí tap tap tap torí Mohbad náà fi ń fún ní gift o torí Mohbad náà fi ń fún ní lion o torí Mohbad náà fi ń fún ní star náà fi ń fún ní gift bọ́n ṣe ń fún yín ní róòsì náà fún yín ní mọ́tò náà fún yín mọ́nì gan ṣùgbọ́n ìwọ wá sí abò sí ò bá sí aborí dé ìpinnu àdàbí tí ò bá sára obìnrin lẹ́gbàá jáde tí ẹ̀jọ̀ tí wọ́n dẹ̀gẹ̀ lé yín lórí báyìí níjọ́ tí wọ́n bí yín yálà wọ́n fi abẹ gbé yín jáde ẹ̀dá náà máa jìyà rẹ̀ kó tó kò láyé gbogbo ohun tẹ́ ẹ bá fi pánbẹ́ òfò lẹ́ máa fi ṣe ẹ̀dá náà máa kú bí ajá láàsì ni ẹ mọrú wọn kó bá lọ́wọ́ nínú ikú Mohbad tàbí tó mọ̀ nípa ẹ̀ tàbí tó fetí ẹ̀ kọ lásán tó fetí kọ tó fetí kọ sórí tó wá fetí kọ tàbí wọ́n ti ẹ̀ sọ létí àbí wọ́n padà gbọ́ létà ó padà mọ irú ohun tó ṣẹlẹ̀ tán fi pa Mohbad bí wọ́n pa jábọ́ ṣe pa Mohbad ẹlẹ́yà tí wọ́n fi ìmọ́lẹ̀ ṣe lórí sàárè náà máa fi ẹ̀dá náà sí láyé bọ́n ṣe fi ọmọ yẹn ṣe ẹlẹ́yà lórí sàárè náà máa fi gbogbo ìṣẹ̀dá náà sí ẹlẹ́yà ẹ̀dá náà náà máa ṣe ẹlẹ́yà ni ilé ayé kílẹ̀ wá ẹ bá róòtó ẹ̀ nílé sọ ẹ mọ̀ ga sẹ́yìn ro lórí burúkú ẹ fẹnu gbẹ̀ ẹ̀yin nìkan lẹ mọ̀ rọ́sọ ẹ̀yin nìkan lẹ lóòótọ́ lọ́wọ́ àfi kẹ́ mọ̀ borọ́ kẹ́ mọ̀ lọ kiri bí ewé ojú omi kẹ́ mọ̀ sẹ̀sìn ká àwọn sẹlẹ́yà pipu kẹ́ mọ̀ sọ pé ẹ̀yin nìkan lẹ mọ̀ sọ lẹ mọ̀rọ̀ lẹ mẹ́nìtìn kẹ́ mọ̀ róòótọ́ kẹ́ mọ̀ lè sọ. So kẹ́ mọ̀ ga sẹ́yìn rọ torí tap tap tap orí burúkú tẹ̀ ń ṣe kiri torí gift tán fún yín kiri kó mọ̀ bá àtàn kéèsì yẹn mọ̀ bá àtàn kíákíá kó máa lè lọ ẹ dẹ̀ mọ̀ pé òótọ́ ẹ̀rọ òótọ́ ẹ̀ ní lè sọ ẹ̀ ní gbérí ẹ̀yin náà ò ní gbádùn kẹ́ máa pawó yẹn pakúpalẹ̀ máa fi ná má máa fi wo ohun tí ò dá torí àwọn tó ń fún yín lówó àwọn tó ń fún yín lówó wọ́n ń fún yín nítorí pé kẹ́ ẹ lè wá justice kọ́kàn wọn lè balẹ̀ ni àwọn tó ń fún yín ní gift wọ́n ń fún yín nítorí wípé kẹ́ lè jà fún wọn torí wọn ò lè jà náà fi náwó àpò wọn àwọn èèyàn sá káàkiri ẹ̀yin kan wá máa ṣòṣìkà ẹ máa láwọn kan ṣe ṣiṣẹ́ olórí burúkú wo náà ń ṣe iṣẹ́ ìwèrè wo náà ń ṣe ẹni kan gbé kan lẹ̀ fún yín kan ṣe wọ́n ń ṣiṣẹ́ wọn forúkọ wọn síbẹ̀ orúkọ wo náà fi sí àfi kẹ́ mọ dàbí rúdọ̀ ń rú kẹ́ mọ lọ káàkiri kẹ́ mọ ṣàbòsí gbogbo orí iṣẹ́ òná ti máa ń rí yín ẹ̀rọ tó ẹ̀ nílé sọ ṣé justice wọn Mohbad náà lẹ́ ń jà fún tán bá gbé wẹ́ẹ́mà ní kánmọ́ kánmọ́ ẹ má bi léèrè question ẹ fi ilẹ̀ ẹ fi ilẹ̀ ẹ tún ti sí party fẹ́ni tí wọ́n gbé wanted lé lórí Primeboy is a wanted now is a suspect suspect ni sọ̀rọ̀ pọ̀ ọmọ ń bẹ̀ ni boy ò mọ̀ náà. prime boy oh mọ̀ now. Oh mọ̀ lórí kéèsì Mohbad now. so mọ̀ ni o mọ̀ náà báwo ni Mohbad ṣe máa dédé jẹ́ ẹlẹ́ nínú mọ́tò so possible ni Mohbad ò lè dédé jẹ́ ẹlẹ́ nínú mọ́tò baby pink mo kí yín káàbọ̀ Mohbad o lè dédé jẹ́ ẹlẹ́ kí ló ṣe fún Mohbad definitely ló ti tú àtìrí tó yẹ kó tú ni wọ́n ló so mo ti sọ ẹ láti lẹ̀ wá lọ wo fídíò tí mo fi advise ẹ tí mo fi advice ẹ̀ kó tó jáde rárá lọ wo fídíò yẹn sọrí Wùmí tó ń pọ́nlé yẹn tó ń gbèsè lẹ́yìn tí wọn náà jọ ń kà sáyẹn kapẹ̀ láwọn sẹ̀pẹ̀tẹ́rì àǹkò sórí nígbà tí gbogbo kéèsì bá lọ tí Wùmí bá kúrò Nàìjíríà á gbé orúkọ ẹ̀dẹ́ ọ̀dọ̀ United Nations pé ìwọ ló pọ̀kọ̀ wọn gbé wanted lẹ lórí wọn wá ń lé òun kiri ara àwọn tó pọ̀kọ̀ wọn máa gbórúkọ ẹ̀ sí gbogbo eléyìí tó rò pé ó ń ṣe yìí ó ń ṣe torí pé kí gbogbo kéèsì yẹn lè lù kú òkèlè n tó bá ṣẹlẹ̀ ní kẹ́ sọ tí ò bá síjà láàrin wà láàrin wùmí àti Mohbad jẹ́wọ́ ẹ̀yin náà lẹ níjà wà láàrin wùmí àwọn ọmọ ìwọ náà ló níjà wà láàrin wọn ọ ni wọ́n ń jà nínú mọ́tò ìjà ṣẹlẹ̀ nínú mọ́tò kí ni irú ìjà wo náà ń jà o ò lè sọ ẹ à ní pé kó o sọ síta bọ́ọ̀tì sọ pé kí corona inquest máa pariwo kó inquest yẹn àwa fẹ́ èmi fẹ́ kó o máa sọ nípa inquest pé kí wọ́n gbé ẹ wá kí corona inquest gbé ẹ wá aláriwo tó pa nìyẹn kò lè kí àbópònú ni ọmọ yìí ni ṣé kò mọ̀ túmọ̀ tán pè ní wanted ni sórí àwọn tó ń pọ́n ọlé yẹn orúkọ tí wọ́n dá ayé tiẹ̀ ti ta tọ̀ bá àwọn ti ba ayé orúkọ ẹ̀ jẹ́ ti bọ̀ ọ́ jẹ́ kò sí tó lè ṣe sọ nígbà tó bá yá tó bá dọjọ́ iwájú tó bá fẹ́ gbégbá dìbò wọ́n bọ̀ wú bó ṣe pààyàn ọmọ pé politics is a dirty game politics is a dirty game wọ́n á wú orúkọ yẹn jáde fún ẹ pé apààyàn ẹni tó pa ọ̀rẹ́ ni ó jẹ ẹni tó pààyàn tó pa ọ̀rẹ́ ni ó wà jẹ gómìnà bí kò jọ ẹni tó pa ọ̀rẹ́ ni ó jọba àwọn òfàpàyàn jọba àfàpàyàn jẹ ara o àlè fàpàyàn jọba nílùú yìí níbo apàyàn yóò jẹ gómìnà yóò jẹ gọ́fúnà kò ṣẹlẹ̀ ga pààyàn ẹni tó ti pààyàn rí ni ó lọ jẹ sẹ́nitọ̀ àní ò sáàyè sẹ́ kò jọ orin tó ń kọ gan kò lè blow díẹ̀ mọ́ ó rí pórúkọ ẹ ti bàjẹ́ already orin tó ń kọ ta ló ń bẹ́ẹ̀ gbọ́ àwọn tó ti kọ tẹ́lẹ̀ gbọ́ tó pé orin tó ń kọ tẹ́lẹ̀ gan ayé ò gbọ́ wọn bẹ́ẹ̀ gbá wọn bẹ́ẹ̀ stream ẹ̀ kámọ̀ wá nígbà tán wá gbé wanted lé ẹ lórí ṣe kó bá jẹ́ pé yọ̀ọ̀kan tó máa ṣe ni tó máa fi tó máa fi rógun ẹ lò láyé ṣùgbọ́n tó bá tún bò ó ògo yín ò lè dìde kì í ṣépè prime boy kì í ṣépè má dààmú ara ẹ láti kọrin gbogbo yín fẹ́ fi Mohbad sí àtẹ̀gùn mo sọ fún bàbá rẹ̀ kó kọrin lónìí dọ̀tún la kò lè blow bẹ́ẹ̀ ni kì í ṣe ìjà ọlọ́run kò lè lọ́bì kankan àfi tẹ́ ẹ bá wá jọ́ tẹ́ bá ti wá jọ́ sí fún Mohbad Mohbad àtúnyìn sílẹ̀ ṣebí mi ń sọ síbẹ̀ lẹ́nu mìíràn pé mo wà aggressive hmm, mo wà aggressive torí bí mo ṣe máa ń sọ̀rọ̀ mo wà too aggressive ẹ náà ṣe ń dàbò mi lórí iṣó yín ó dábàá náà ẹ tó bá dẹ̀ ti wà aggressive sẹ́mọ̀ ẹ̀hìn ó ti wà aggressive bọ̀ tó tọ̀rọ̀ ń bẹ́bẹ̀ ẹ̀yin nìkan kọ́ lẹ́ni àkọ́kọ́ tá a ti advice a ti advice àwọn kan náà rí tó jẹ́ wípé wọ́n padà wọ́n padà wọ́n padà sẹ́lẹ́yà lẹ́nìí ni wọ́n tún wá bá wa létà pé ọ̀rọ̀ tí wọ́n mọ̀ ẹ́ dẹ̀ sọ ń gbà náà ah mi gbúdọ̀ máa play voice note ni ah tẹ́ni o sọ fún wa o àwa la gbọ́ o tẹ́ni o sọ fún wa àwa la gbà o ó sì pariwo pariwo o gbọ́ o a ẹ lọ́tàá ẹ̀yin kọ́ lẹni àkọ́kọ́ ẹ̀yin kọ́ i'm a prophetess you get it i'm a prophetess ìránṣẹ́ ọlọ́run lèmi láàrin yín èmi ń sara yín ọ̀rọ̀ mi máa ń dà bí ìbáwí ni torí tí ọmọ bá ń bí bàbá tàbí òbí bá ń bọ́ ọmọ ń wí tí ọmọ yìí ò bá gbọ́ máa ń dùn òbí tí mo bá ń bá yẹn ń wí tí mò ń sọ̀tẹ́ nìyí ò bá gbọ́ máa ń dùn mí rárá sí máa ń kan mí i'm telling you the truth you go nowhere àní ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ bá tún ti kọ́ ní tán ní nàìjíríà ẹ lọ kọ́ ń lo òyìnbó kẹ́ ẹ lọ kọ́ lamẹ́ríkà ọjọ́ kan èdè níṣẹ́ ìjọ tẹ́ ẹ bá ti play rẹ̀ ó ti lọ lẹ́nu <laughs> Mohbad ni ò gba èmi kọ́ torí pé mo rí yín ni ọ̀rìn àjò tẹ́ ẹ rìn ọ̀nà tí ò tọ̀ àdúrà kó o kọ́ látòní dọ̀la ò lè libi tó lọ wá justice ní tó bá ṣẹlẹ̀ ni kó o jẹ́wọ́ sórí tó bá jẹ́wọ́ ayé ó gba orin rẹ̀ ayé ògbà sórí ìwọ tiẹ̀ bẹ́là bẹ́là ṣmọ́dà ṣòro ojú mi bó ṣe rí mi ò mọ̀ ìyá yín rí mi ò mọ̀ bàbá yín rí mi ò mẹ́ni bọ̀dì yín rí mi ìbá yín jẹ́nu ọlá yín see my face ó ti rójú mi bó ṣe rí i'm not looking fine anymore because of Mohbad máa wẹ̀ gan mi ní para the stress the frustration the depressed is too much because mo ń rò nírò wípé bí ọmọ ìyá bí mo ṣe bí mo ṣe mo máa ń gbọ́rọ̀ lọ́rọ̀ lára mi ò mọ bí mo ṣe máa ṣe i don't know what to do mi mọ bó ṣe máa ń ṣe mo ń try láti kémi náà mọ bó ṣe máa ń gbójú kéèyàn mọ máa gbára lé kéèyàn mọ mi ò mọ bó ṣe máa ń ṣe and it's affecting me a lot. màá dúró ń gbà mí báyìí tí n bá kàn déédéé tó ń wo picture ọmọ yẹn báyìí omi á dẹ̀ máa jábọ́ lójú mi bí pójú ọmọ ìyá mi tí bá kàn ro lọ pé tí bá kàn déédéé ro gbogbo bó ṣe ń ṣe justice ọmọ yẹn rádaràda màá dẹ̀ máa dáké see my face ṣé bí mo ṣe rí ní gbogbo ọ̀sẹ̀ tó lọ ni àwọn fámìlì ń gbádùn ayé wọn ìyàwó ń ṣe dependable girl àáfàá ló wá nulẹ̀ àáfàá ló wá sìnkú ọmọ rẹ̀ àáfàá ló wá sínú ilé ló wá ṣe nǹkan kan sára Mohbad àmọ́ wá ṣe nínú ilé àmọ́ wá nínú ilé Mohbad wa bọ́ sí tó ó tún wọ ṣẹlẹ̀ ó bá ń kó gọ́spẹ́ẹ̀lì ẹ̀ rí i pé mẹ́ta mẹ́ta lọ́kan nu gọ́spẹ́ẹ̀lì funfun ó gbé aṣọ ó wọ ló bá tún wá fi dependable gospel music sí dependable dependable God <laughs> bẹ́ẹ̀ ló ń ti orí ọmọ bẹ́ẹ̀ ló ń ti ọrùn ọmọ báyìí yóò kan ọmọ lọ́mọ lọ́rùn ló ń dependable ẹ̀kẹ́ rẹ ti ń papò bọ̀ kí ló dé tó ń gbàwẹ̀ ní kí ló tẹ́kẹ̀ rẹ ń papò o ti ń mísì Mohbad o ti mísì o sì máa mísì kò sí bó o ṣe lè kanra tó kò sí bó o ṣe lè strong tó kò sí bó o ṣe lè ya tó ó máa mísì ọmọ yẹn ò tí mísì ẹ̀ díẹ̀díẹ̀ àwọn ò tí mísì ò lè rẹ́ni tó máa fẹ́ ọ sọ́dọ̀ àwọn tó máa fẹ́ ọ náà làwọn tó ń jà fún àwọn àfa ẹbí kó lọ ṣèyàwó kẹjì ebi torí pé òfẹ́ ṣèyàwó kejì ló <laughs> bọ́kọ ẹ̀jà tẹ́ ẹran lọ́rùn àrèmábọ̀ oníyàwó mẹ́ta ló padà fẹ́ <laughs> tí ó ní oníyàwó mẹ́ta tí ó ti níyàwó mẹ́ta ṣe bẹ́ẹ̀ ìwọ nìkan nìyálé <laughs> ìwọ nìyálé lọ́dọ̀ tí ìwọ ni kókó fẹ́ ọ̀fọ̀ oníyàwó mẹ́ta ló orí young boy kankan ò lè fẹ́ sórí young boy tó máa fẹ́ ọwọ́ ọwọ́ ẹ̀ ni ó gbà sọ wá rí tó o ti pèlò lẹ̀ fún Mohbad tó ń lò fún àwọn tó ń bọ̀ wá bẹ́ẹ̀ ti mọ̀ ẹ́ àwọn góò ti wá times two rẹ̀ wá bẹ́ẹ̀ torí àwọn góò mọ̀ bó bá ṣe ń ka òkè báyìí làwọn ò mọ̀ bẹ́ẹ̀ ká kalẹ̀ àwọn góò rìn jìnnà wọn ò nígbà kó ba yé àwọn jẹ́ bó ṣe ba yé Mohbad jẹ́ wọn ò nígbà kó rán àwọn lọ́rùn àrèmabọ̀ bó ṣe rán Mohbad lọ́rùn àrèmabọ̀ wọn á try ọ ti rí i pé o ti lélẹ̀ àwa tá à pọkọ jẹ àwa tí ó jẹ́ pé ọkọ wa gan-an ìjọba ló pa mí ìjọba nàìjíríà ló pa mí lọ́kọ jẹ́ nàìjíríà buhari ló pa ọkọ mi buhari muhammadu buhari àti gbogbo apc nàìjíríà pdp nàìjíríà àwọn náà kó boko haram wọ nàìjíríà àwọn náà kó fúlàní asmẹ wọlé àwọn dẹ̀ náà kó sójà lọ sójú ogun torí àwọn náà kó boko haram sínú igbó wọ́n tún ní sí sójà lọ rè máa kojú wọn so so tí wàá rí páwọn náà pa so tí wàá rí bá pé kéèsì tèmi yàtọ̀ sí tiẹ̀ so wàá rí èmi ọ̀ lásán láti ìgbà ti pín yá <laughs> ọlọ́run àrọ́kọ <laughs> wùmí ọ̀lẹ́lẹ́ ọlọ́run títí ẹ lé àwọn aago rẹ nìkan tó gbádùn àádọ́jà ni àwọn aago rẹ ọkùnrin gidi àròkùnrin gidi ẹ̀ẹ́ù àwa tá a ṣèkàbọ́kùnrin nu o àwa tó jẹ́ pé fámìlì wọn ga àti ìṣépè fún bàbá ọkọ débi táàbù bàbá táàbù ya yọ ọkọ àti ìbú fámìlì àti ìgbé fóònù ká tẹ ìpè fún wọn lórí fóònù ká ní wọn kú àbọ̀ wọn lórí burúkú òsì àti ìwí bẹ́ẹ̀ àwọn ò tí àti ìfífa àti ìforúkọ ọmọ lọ ra lẹ̀ fámìlì ló ti ẹ mójútó lẹ́ẹ̀tì díẹ̀ ọ ò lè rí nǹkan kan jẹ lára wọn lẹ́yìn ìtọ́kọ ẹ bá ṣe fún ẹnìkan ẹnìtẹ̀ ilẹ̀ ni yóò ra nǹkan ni wò ó fà bó bàbá ẹ̀ bí wọ́n ṣe ga ní sí wọ́n ga tì ní bàbá ọkọ mi ó ga tì báyìí ni ó ń gba sálárì ìdè báyìí gan wọ́n ti bá a fi mú sí i <laughs> ó ti mọ iye tí ó ṣe ẹnì jílé láì tán ọ lọ bá fún mọ mi lélẹ̀ ọ bá mi lé àwọn agọdá àpọkọ jẹ gan àti ìrọkọ ká máa ní yúù yúù di gbogbo àgbáyé ti gbé pọ́kọ rẹ inú ilé lẹ ti pa jẹ inú ilé lẹ ti fi ṣèdájọ́ náírà everyday dájọ́ malians malians malians malians ẹbí dájọ́ ìwọ lọ́wọ́ àrọ́kọ. ẹ̀ẹ́gá mi dáfín ó fún mi ní bọ́ọ̀lù yóò dáa fún ọjà rẹ mo gbá bọ́ọ̀lù góò gbá bọ́ọ̀lù fún mi <laughs> ó gbá bọ́ọ̀lù lójú àwọn ọ̀tá mi <laughs> ó gbá wọn ọ̀tá mi ó gbá bọ́ọ̀lù lù wọ́n lójú àwọn aago rẹ̀ kan máa jẹ́wọ́ ìwọ single mother ni ẹ èèyàn mélòó ló ti fẹ́ jẹ́wọ́ èèyàn mélòó ló ti lùkú gú ẹ sọ ti gbé ẹ sílé <laughs> wùmí tí ẹ ó le jù ti àwa àwa tá a le gan àwa tó jẹ́ pé social media ọ̀rọ̀ ẹnu wa lásán gan wọ́n sá wọ́n bẹ̀rù wa pẹ̀lú ọ̀rọ̀ tá a máa ń sọ lásán pẹ̀lú bá a ṣe ń sọ̀rọ̀ lásán wọ́n bẹ̀rù wa pé <laughs> eléyìí ò ní rí báyìí nínú ilé talkless of you tó ti nílé bẹ́ẹ̀lì lórí ọ̀ tí ì rí nǹkan kan ó rí láyé ah! mo sọ lọ́ọ̀fù jàre yóò bá dán fún ọ lọ́ọ̀fù mi dán fún ọ tí ì rí nǹkan kan sẹ́ẹ̀ ojú ẹ̀ ó bò ó ọlọ́run jẹ́ níbà ní sẹ́ẹ̀ you are welcome ojú ẹ̀ ó bò ó ah! ọlọ́run ojú ẹ̀ máa bò ó àwọn tó jẹ́ single mother lọ bí wọ́n léèrè ó rò pé tó bá ti lọ sílùú òyìnbó wàá lọ rọ́kọ òyìnbó tó máa fẹ́ gan gbogbo náà ti gbọ́ wípé Mohbad wọ́n mọ̀ tán pè ní ìmọ́lẹ̀ wọ́n mọ̀ tán pè ní Mohbad hmm. wọ́n sì wọ́n sì wọ́n sì máa ka níìsì ìyàwó rẹ̀ ló pa hmm, ọmọ ọwọ́ rẹ̀ ń Jóṣù ni hmm, ò tí ì rí nǹkan kan aláwa a sebi tiẹ̀ ní lọ́ọ̀yà yín lọ́ọ̀yà san wọ́n wọ́n nígbà Mohbad kó sọ fún bàbá Mohbad pé Mohbad ní two acres of land ó ní two acre ní ẹ̀pẹ́ area <laughs> ní ẹlẹ́pẹ́ <laughs> ẹ báwo ni two acres ní ẹlẹ́pẹ́ ṣe wá di one acre ní gbẹ̀rígbẹ́ <laughs> báwo ni two acre ní ẹlẹ́pẹ́. ó ti wá di one plus one plus nígbẹ̀rígbẹ̀ ah ìyá Wùmí kò ní yí ọ́.